الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك fún الله وبا ọba tí ó sọ ẹ̀mí wa di ọjọ́ òní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá kí ọlọ́run ọba kí ó pẹ̀lú wa ní ọ̀sẹ̀ tó kọjá a ṣe àdéhùn pé àǹfààní tó wà nínú àwọn ayàtà kà níparí súrọ̀tù Qaf a ó ṣe àlàyé ẹ̀ síwájú kó tó di pé a tẹ̀síwájú ó ti síwájú tá a ṣe àlàyé oríṣiríṣi nínú súrà náà ṣùgbọ́n àyà méjì kan àǹfààní tó wà ń bẹ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ pàápàá jùlọ òun náà ni súra náà dálé lórí òun náà ni ìpéjọ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó tún ní àwọn facts àwọn ohun kankan tó yẹ ká mọ̀ nípa ọjọ́ náà tó rọgbà mọ́ ìmánì wa aya náà tó sọ pé yawma tashaqqaqu al-ardu anhum sira'a dhalika hashrun alayna yasir nahnu a'lamu bima yaqulun wama anta alayhim bijabbar fadhakkir bil-qur'an man yakhafu wa'id àwọn àǹfààní méjì péré láwùyọ sọ̀rọ̀ lórí ẹ̀ nínú ohun tó wà nínú súra yìí níbi tí ọlọ́run ti sọ wípé ní ọjọ́ tí a ò ní kí ilẹ̀ kó yanu tí àwọn èèyàn ó máa jáde láti inú ilẹ̀ náà tí wọ́n máa lọ síbi tí wọ́n ti kójọ ìkójọ yẹn ohun tó rọrùn fún àwọn ọlọ́run ọba ni àmọ́ kí ni tí wọ́n ń sọ nípa rẹ̀ wà nábì muhammad sallallahu alayhi wa sallam kí ni tí wọ́n ń sọ nípa ìránṣẹ́ rẹ̀ àti alkùránì ta fi rán ọ torí ìdí èyí a ò rán láti láti tíláàsì wọn láti gba ohun tí o mú wá ṣùgbọ́n ṣe ìrántí pẹ̀lú alukur'an àwọn tí wọ́n bá ń páyà ọlọ́run ọba fáídà tí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé ìfẹsẹ̀rinlẹ̀ ọjọ́ òkójọ fún gbogbo ẹ̀dá pátá àwọn èèyàn ni àwọn àlìjẹ̀nú ni àti àwọn ẹranko gbogbo wọn pátá lọ́lọ́run kójọ lóòjọ́ gbé ní alkayama òní wọ́n ń pè ní alhashru hashru yẹn ó ní jam'u ìtumọ̀ rẹ̀ ní jam'u yìí ni pé ìpéjọ wa huwa jam'u khala'ik yawm al-qiyama ó ní ìpéjọ gbogbo ẹ̀dá pátá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama li hisabihim wal qada' bainahum torí àti ṣe àbẹ̀wò sẹ́ wọn láti ṣe ìdájọ́ láàrin wọn wal yakunu ba'da ìpéjọ yìí ó máa ń wá ní lẹ́yìn ìgbà tí èèyàn bá kú tán níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lẹ́yìn ìgbà tí a bá jíǹde ìgbà náà ni ìpéjọ náà wà ìpéjọ yìí ó fẹsẹ̀ rinlẹ̀ látinú tíra alkùrán àti súnà nabi muhammad sallallahu alayhi wa sallam àti ìjìmá àwọn olùmọ̀ nínú alkùrán àwọn àyà pọ̀ rẹrẹ tí ó sọ̀rọ̀ lórí ọjọ́ ìkójọ yìí nínú wọn èyí tí ọlọ́run ọba ọba àlekè ọlá tó ń sọ pé wa kanu yaquluna a idha mitna wa kunna turaban wa idhaman a inna lamab'uthun aw aba'una al-awwalun qul inna al-awwalina wal-akhirin lamajmu'una ila miqati yawmin ma'lum wọ́n máa ń sọ wípé sí lẹ́yìn bá kú tán di erùpẹ̀ sílẹ̀ tí gbogbo egun wa ti bu tí a tún wá gbé wa jìde bí bó wá ni wọ́n ṣe ṣe àwọn bàbá wa bàbá wa tí wọ́n ti kú látọjọ́ tó ti pẹ́ tí wọ́n ti rá mọ́lẹ̀ olùsọ fún wọn innal awwalina wal akhirin àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn lamajmu'una gbogbo wọn pátá lákòjọ ila miqat níbi ààyè ìpéjọ náà tá a ti tọ́jú ẹlẹ̀ yawmin ma'lum lọ́jọ́ tí a ti ṣe àmì sí ọjọ́ tá a mà tákọọ́lẹ̀ rẹ̀ sì ti wá tí ò sí ẹnikẹ́ni tó lè yí padà ọlọ́run sọ ní ààyè ibòmí wattaqullaha wa'lamu annakum ilayhi tuhsharun ẹ bẹ̀rù ọlọ́run ẹ ọlọ́run kí ẹ sì mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ lẹ́ ó kó jọ sí eléyìí náà fi hàn pé ọjọ́ òkújọ náà wà bákan náà níbo mi ọlọ́run ní wa an aqimu salata wattaquhu wa huwa alladhi ilayhi tuhsharun ipe ẹgbẹ̀rún dúró kẹ́ páyà ọlọ́run ọba torí pé ọ̀dọ̀ rẹ̀ láwùkúrin jọ sí gbogbo àwọn àyà yìí ó fi àfihàn pé ìkójọ wà anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú àdífẹ́ rẹ̀ pé yuhsharun nasu yawmal qiyamati ala ardin bayda أفراء كقرصة النقي ليس فيها علم لأحد ipe a ó kó àwọn ènìyàn jọ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lórí ilẹ̀ funfun tí ó sí nǹkan kan lórí ẹ̀ kódà igi ò sí ń bẹ̀ dépò pé àpáta wà lórí ẹ̀ kò sí nǹkan kan lórí ilẹ̀ náà bẹ́ẹ̀ sì ni kò sí àmì pé ẹsẹ̀ tiẹ̀ ti kàn rí orí ilẹ̀ yà kó wọn jọ sí àdìsí náà muttafaqun eléyìí ó fi hàn pé ọjọ́ pé ìkójọ yẹn òótọ́ ni ó pa dandan fún mùsùlùmí láti gba ọjọ́ náà gbọ́ bákan náà fáktì kejì ni pé agbogbo àwọn ẹ̀dá la ó kójọ ń jẹ́ náà kódà àwọn àwọn bahaim àwọn ẹranko àwọn ẹ̀rí tó pọ̀ ló fi hàn pé a ó kó àwọn èèyàn jọ papọ̀ mọ́ àwọn ẹranko lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́ni wa idhal wuhushu hushirat nígbà tí àwọn àwọn dábà táwọn náà tí wọ́n bá péjọ lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run tún sọ láyé bomi pé wa ma min dabbatin fil ardi wala ta'irin yatiru bi janahihi illa umamun amthalukum ma farratna fil kitabi min shay' thumma ila rabbihim yuhsharun kò sí dáàbà kankan tí ń tẹ orí ilẹ̀ àbí ẹyẹ tí ń fò lókè pẹ̀lú ìyẹ́ eh, rẹ̀ àyàfi kó yẹ pé àwọn àlùmọ̀ oríṣiríṣi ti kọjá síwájú ẹ̀yìn náà nù wọn kò sí nǹkan kan tá a fẹ́ kù nínú tíra nínú tíra lawhil mahfuz kò sí nǹkan kan tá a fẹ́ kún bẹ gbogbo ẹ̀ láti kọ àkọọ́lẹ̀ rẹ̀ thumma ila rabbihim yuhsharun gbogbo àwọn dábàá yìí èyí tí ń rìn lórí ilẹ̀ àti èyí tí ń fò lókè èyí tí ń rìn lórí ilẹ̀ náà àwa náà wà nù wọn tọ́ra wa náà dábàá ni wa tọ́mi àdábàá huwa kullu ma yadubbu ala al òun ni gbogbo nǹkan tí ń bá ń tẹ orí ilẹ̀ là ń pè ní dábàá so gbogbo wọn pátá ila rabbihim yuhsharun ọ̀dọ̀ ọlọ́run ọba wọn lákò wọn jọ sí wọ́n ní lọ́jọ́ kan annabi sallallahu alaihi wasallam nínú àdísì tí a bí dhar al-ghifari ọlọ́run ọba kó yọnu sí tó sọ pé ra'a shataini tamtatihani annabi sallallahu alaihi wasallam ó rí àwọn àgbò méjì tí wọ́n ń wọn wọ́n ní nànẹ́bí sallallahu alaihi wasallam bá sọ pé yá abadhar hal tadiri fi ma tantatihani njẹ́ o ti ẹ̀ mọ̀ kí ló dé táwọn ilé ń kanra wọn fún la olóhùn ma qala lakinna Allaha yadiri ṣùgbọ́n ọlọ́run ọba mọ̀ wa sayaqdi baynahuma ọlọ́run sì ṣèdájọ́ alkiyama àwọn àgbò méjì tí wọ́n ń kanra wọn ọlọ́run mọ̀ fún alkiyama bákan náà Abu Huraira ọlọ́ọ̀ba kó yọ́nú sí ó gba ẹ̀gbà ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ ànẹ́bì sallallahu alayhi wa sallam wípé òjíṣẹ́ ńlá ànẹ́bì sallallahu alayhi wa sallam ó sọ wípé latu adunnal huquqa ila ahliha yawm ẹ láti dá ìwọ̀ olúkúlùkù padà fún oníwọ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àkè àmọ́ gbogbo yín pátátá ẹ níwọ̀ èèyàn lọ́wọ́ gbogbo yín lẹ́ dá padà fún ẹni tó ní ìwọ̀ náà hatta yuqadu li shatil jalha mina shatil qarna débi pé àgbò tí ò ního tí àgbò tó ního kan tí èèwọ̀n ò rí ìwọ̀ àti kan padà lọ́jọ́ ọgbọ̀n bẹ̀rẹ̀ kan ọlọ́run ni kí àgbò náà kó kan padà ọlọ́run wa ní kún di kíni kún di yẹ̀pẹ̀ bákan náà ohun tí a rí nínú aya al-Qur'an tí ọlọ́run sọ pé inna anzarnakum adaban qariban yawma yanzuru al-mar'u ma qaddamat yada wa yaqulu al ya laytani kuntu turaba wípé àwa à ń ṣe fún àwọn èèyàn àwọn ènìyàn nínú àlìjànnú àti àwọn èèyàn kún ó bẹ̀rù ìyà léè e tó ti súnmọ́ lọ́jọ́ tí ènìyàn ó máa wo ohun tó ti ṣe níṣẹ́ yóò máa wò pẹ̀lú ojú ara rẹ̀ àwọn kèfèrí aláìgbàgbọ́ wọn máa sọ wípé yá laitani kuntu turaba ewole mi náà ti ẹ̀kọ́ e akúkú di yẹ̀pẹ̀ fún ìdí tó fi ń wọ pé kóhun ó di yẹ̀pẹ̀ ni pé ọlọ́run ti sọ fún àwọn dábà àwọn ẹranko wípé kúnú tùrọba lẹ́yìn ìgbà tó lọ́n ṣe ìdájọ́ láàrin wọn tán wípé tọ̀ ọyá ẹ di yẹ̀pẹ̀ ó sì mọ̀ pé ìdí yẹ̀pẹ̀ wọn kò sí nínú ìfìyàjẹ bí ìgbà tó yẹ pé wọ́n ti kúnu ṣèéṣe tóun náà lẹ́yìn ìgbà ọlọ́run ṣèdájọ́ tán táwa mú un lọlé iná èéṣe tọ́lọ́run sọ pé kóun náà di yẹ̀pẹ̀ kóun òkúkú sinmi so gbogbo eléyìí ó fi hàn pé ọjọ́ òkójọ ń bẹ báwo wá la ṣe kó àwọn ènìyàn jọ báwo láti kó wọn jọ lóòjọ́ ń gbèdè alkeyama ṣé àwọn tí wọ́n wọ dàmáàsì àwọn náà wọ dàmáàsì wọn ni àwọn tí wọ́n wọ voil àwọn náà wọ voil wọn ni àwọn tí wọ́n wọ òfì àwọn náà òfì wọn ni wọ́n wọ̀ àwọn tálíkà náà wọ èkísà wọn báyọ̀ nǹkan o lóòjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmọ̀ púpọ̀ yín pátálẹ́wà bá àwọ ọlọ́run ọba ní hòhò ìṣẹ̀dá yín ọlọ́ni adébísà aláàsálàm ó sọ wípé nínú àdíìsì tí a gbà wá láti ọ̀dọ̀ Aisha ipe yuhsharu nasu yawma alqiyamati hufatan uratan gharla ipe a gbé àwọn èèyàn dìde lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama tá a sì kó wọn sorry Oh. kó wọn jọ. ọlọ́run òfàtàn mẹ́lẹ́sà àléhìn nàál kò sí bàtà kankan lẹ́sẹ̀ wọn ọ̀rọ̀tàn mẹ́lẹ́sà àléhìn fìyà kò sí aṣọ kankan tó bò wọn ọ̀rọ̀lá bẹ́ẹ̀ sì ni a sì dábẹ́ fún wọn pẹ̀lú wọ́n ní ni wọ́n ní ni Aisha radiyallahu anha ló bá ní ya rasulallah an-nisa'u war-rijalu jami'an yanzuru ba'duhum ila ba'd ṣé ọkùnrin àtóbin gbogbo wọn náà láàkó pọ̀ ní òhò tí wọ́n máa wòra wọn النبي صلى الله عليه وسلم يا عائشة لأمر أشد من أن ينظر بعضهم إلى بعض وعائشة <coughs> alámàrí náà ó kọjá kẹ́nìkan máa wẹ nìkan agba ẹgbàwọ́ ọ̀rọ̀ míì wá láti ọ̀dọ̀ ibn abbas ipe annabi sallallahu alaihi wasallam ó ní yuhsharu an-nasu yawma al-qiyamati hufatan uratan gharla kama khuliqu wa awwalu khalaiqi yuksa ibrahim alayhi salam ثم قرأ كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ipe a ó kó àwọn èèyàn jọ a ó kó àwọn èèyàn jọ lóòjọ́ gbéǹde alkiyama kò sí bàtà lẹ́sẹ̀ wọn kò sí aṣọ lára wọn bẹ́ẹ̀ rà dábẹ́ fún wọn ṣùgbọ́n ẹni àkọ́kọ́ tá àkọ́kọ́ wọ̀ lásọ ó ní anabi wọ́n ní nànẹ́bí sàrọ̀sálà ló wá ka kàmá bàdáná awwala khalqin nu'iduhu wa'dan alayna inna kunna fa'ilin gẹ́gẹ́ bí a ṣe ṣe ìpìlẹ̀ ìṣẹ̀dẹ́yàn bẹ́ẹ̀ la dá padà sí gẹ́gẹ́ bó ṣe wáyé láìsí aṣọ lára rẹ̀ láìsí bàtà lẹ́sẹ̀ láìsí dábẹ́ fún bẹ́ẹ̀ náà la padà eléyìí àdéhùn ni lórí wa inna kunna bá sì ti ṣe nu ẹni tó lè síwá lọ́wọ́ rẹ̀ sí nínú àdísì tó kajá wọ́n fi yé wa pé ẹni àkọ́kọ́ tá lásọ ó ní annabi Ibrahim alayhi salatu wassalam wọ́n ní hikma tó wà ń bí ni pé kò sí ẹnìkan nínú àwọn ẹni àkọ́kọ́ àti àwọn ẹni ìgbẹ̀yìn nínú ẹ̀dá tá a dá tó ń bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí ànábì Ibrahim bó ṣe ń bẹ̀rù ọlọ́run ọba ìdínú tí ọlọ́run ọba tó fi tètè fi aṣọ bò ó torí àmánà tí ń bẹ láàrin òun àti ọlọ́run ọba pàápàá jùlọ ó ní ọlọ́run mú ní olùfẹ́ àwọn àfáàmì ni wọ́n ní ìdí tí a fi kọ́kọ́ fi aṣọ bò ó ni pé. li'annahu awwalu man amara bi lubsi sarawil torí pé òun ní ẹni àkọ́kọ́ tá a ní kó wọ ṣòkòtò idha salla nígbà tó bá fẹ́ kírun mubalaghatan fi tasatturi torí pé kó lè bo ara rẹ̀ ìdínú tó fi jẹ́ pé a fi aṣọ bò lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn afáàmì ni ah, ìdí rẹ̀ ni pé nígbàtí àwọn kèfèrí tí wọ́n fẹ́ sọ sínú ná wọ́n sọ ná ní òhun ọmọlúwàbí ni wọ́n bọ́ aṣọ rẹ̀ wọ́n sì bọ́ sókò tó ń di ẹ̀ wọ́n wá sọ sínú iná nígbà tí ó ṣe sùúrù tó sì wá ìyọ́nú ọlọ́run ọba pẹ̀lú àdánwò tá a ṣe fún yìí tó tún gbẹ́kẹ̀lé ọlọ́run ọba jáàzàwú ala dhalik ìdínú tọ́lọ́run fi sánlẹ̀sán pẹ̀lú rúntú wọ́n ṣe fún un nígbà táwọn bọ́ aṣọ lára rẹ̀ ní òwò ọmọlúàbí ní gbogbo ojú jama lọ́lọ́run ọba yóò àfi sàn fún yóò fi aṣọ wọ̀ ọ́ lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ní gbogbo ojú jama àwọn afáà ni èyí tí ó fi mú ọgbọ́n dánilẹ̀ bákan náà ilẹ̀ tí a ó ti kó àwọn èèyàn jọ gẹ́gẹ́ bí a ti kà síwájú pé anabi sallallahu alayhi wa sallam ní ilẹ̀ funfun ni tí ò sí àmì pé ẹnìkan ti tẹ̀rí ah, eléyìí ó ní ìròyìn ah, ọjọ́ ìpéjọ fáìdà ẹlẹ́ẹ̀kejì tí ó wà níbi àyà yìí ó ní pé alkùrán ọlọ́ni fadakir bilkùrán man yakhafu wa'id ṣe ìrántí pẹ̀lú alkùránì ẹnikẹ́ni tí ń bá ń bẹ̀rù ọlọ́run ọba tí ń páyà ìjìyà ọlọ́run ọba eléyìí ó fi hàn pé kìí ṣe gbogbo èèyàn ló ń ṣe àǹfààní pẹ̀lú alukur'an ẹni tí ó ṣe àǹfààní pẹ̀lú alukur'an ni ó ní ẹni tí ó bá tẹ̀lé alukur'an tó sì ń bẹ̀rù ìjìyà ọlọ́run ọba tó sì ń sojú kòkòrò àánú àti oore ọlọ́run ọba tí ń bẹ nínú gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ ní ààyè ibòmí pé qul huwa lilladhina amanu hudan wa shafa wa shifa والذين لا يؤمنون في لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى sọ fún wọn pé alqur'ani tẹ́rí ni ó ní yóò máa ṣe ìmọ̀nà fún àwọn tí wọ́n nígbàgbọ́ fún gbogbo ẹni tó bá gbàgbọ́ ṣùgbọ́n àwọn tí wọn ò gbàgbọ́ nì tó yẹ pé wọ́n ti di etí wọn tó alukur'ani yìí bí afọ́jú ní ọmọ jẹ fún wọn wọn ò ní ríran rí ti ń bẹ nínú àǹfààní ẹ̀ kò lè ṣe wọ́n láǹfààní pẹ̀pẹ̀ eléyìí ó fi hàn pé àbòsí ni àwọn àfáà tí wọ́n máa ń ka kùránì fún christian ẹni tí ò nígbàgbọ́ fún alukur'an tó sì lọ́ọ́ bá ka alukur'an torí owó ẹlòmíì yóò máa sọ alukur'an kalẹ̀ yóò sì máa pa màálù torí ẹni tí ò gba alukur'an gbọ́ eléyìí fi hàn pé wọ́n kàn ń ṣe wàhálà lásán ni alukur'an wọn ò lè ṣe láǹfààní tádùá rẹ̀ bá gbà istidraj lọ́lọ́run fi ṣe fóun àtẹ̀ntọ́ka fún torí pé wọn ò nígbàgbọ́ fún alukur'an ọ̀hún ọlọ́run tún sọ láàyè bòmí pé wa nunazzilu minal qur'ani ma huwa shifa' wa rahmatun lil mu'minin wa la yazidu adh-dhalimina illa khasara ipe a sọ̀kalẹ̀ sínú alqur'an ohun tó jẹ́ ìwòsàn nínú àwọn àárẹ̀ ọkàn àti àárẹ̀ ara àti àárẹ̀ ìṣesí gbogbo ẹ̀ pátá ó ní wa rahmatul lil mu'minin bákan náà alukur'ani yìí ìkẹ́ òní fún gbogbo olùgbàgbọ́ wa ma yazidu zalimina illa khasara àwọn àmọ́ àwọn alábòsí tí wọ́n gba kur'ani gbàgbọ́ kur'ani wọn lè ṣe nǹkan kan fún wọn kò sí lé nǹkan kan kún fún wọn ju ìkùtà lọ àti òfò ọlọ́run ọba kó sọ wa ọlọ́run tó sọ láyé bomi pé wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyanan wa kufra ọ̀pọ̀lọpọ̀ wọn ohun tá à ń sọ kalẹ̀ fún ọ kò ní í ṣe ìlékùn kankan fún ọ ju pé kún tún máa túnbọ̀ ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ọba àti ìgbéraga so eléyìí ni àwọn àǹfààní tí ó wà nínú súra yìí so súra tí a ó bọ́ sí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wọ́n pè ní súratu dhariyat súra yìí ó sọ̀kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ní gbòòrò maka ó wà nù àwọn súra tí a ń pè ní makiya aya ọgọ́ta ló wà nù ẹ̀ 60 wọ́n sọ ní adhariyat torí pé anabi ọlọ́run ọba ọba alekeola ó dárúkọ adhariyat nínú ẹ̀ tó fi búra adhariyat ó ní ẹ̀fúùfù afẹ́fẹ́ èyí tó lágbára tó máa ń gbé nǹkan lọ síbì kan èyí tó máa ń gbé ẹ̀sújò lọ síbi tójò ti rọ̀ ọlọ́run búra pẹ̀lú ẹ̀fúùfù yìí torí pé àmì ńlá ló nú ẹ̀ torí kí àwọn èèyàn lè wòye sí i kí wọ́n fi gbà yí pé ọlọ́run ọba ọba tó ga ni bákan náà súrà tó kọjá pẹ̀lú súrata bọ́sì wọ́n ní àfijọ́ àfijọ́ alákọ̀ọ́kọ́ ni pé súra náà parí pẹ̀lú ọ̀rọ̀ ìjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama àti ẹ̀san àti ọ̀rọ̀ aljanna àti iná níbi tọ́lọ̀n ti ní dhalika hashrun alayna yẹ́sì ó sì bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú ìbúra ọlọ́run búra pẹ̀lú ẹ̀fúùfù yìí ó búra pẹ̀lú ìsújò ó sì tún búra pẹ̀lú ọkọ̀ ojú omi ó búra pẹ̀lú màláíkà lórí kí ló ń búra fún ọlọ́run búra fún lórí pé ohun tí a ṣe àdéhùn rẹ̀ fún yí pé ọjọ́ gbéǹde alkiyama ń bẹ ẹ̀san ń bẹ iná ń bẹ bẹ́ẹ̀ ni àlìjẹ́nà sì ń bẹ òdodo ni so eléyìí ni àfijọ́ <clears throat> tó wà láàrin àwọn súra méjì ó fi hàn pé ohun tí eléyìí ń bá bọ̀ òun náà ni continuation rẹ̀ eléyìí tó ń gbé lọ bákan náà nínú súrọ̀tù Qaf ọlọ́run ṣe ìròyìn àwọn al'umma kan tí wọ́n ti kọjá bí àwọn ìjọ annabi Nuh àti Ad àti Thamud àti Lut àti Shu'aib àti Tubba nínú súra tó kọjá ọlọ́run sọ ìròyìn wọn ní ní ní ṣókí ọlọ́run wá ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nínú súrà tí a bọ́ sí nípa ìjọ ànábì Ibrahim àti Lut àti Musa àti Hud àti Saleh pẹ̀lú ànábì Nuh pàápàá alayhi musalatu wasalam so eléyìí náà ó wà nínú àfijọ súrà tó kọjá àti súrà tí a bọ́ sí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wadhariyati dharwa ọlọ́run ní nàbísìlá. ọlọ́run ní wadhariyati dharwa wáwù yẹn ó ní wáwù al-qasm èyí ni pé ìbúra gẹ́gẹ́ bá ti máa ń ṣe pé wallah tá ń búra pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ ni wáwù tí ó ń bí adhariyat ó ní ẹ̀fúùfù èyí tí ó máa ń gbé eruku àbí tó ń gbé ẹ̀sújò lọ síbi tí òjò ti níbi tó òjò ti rọ̀ ọlọ́run sọ láyé ibìkan fa asba hashiman tadruhu riyah ó adhariyat dharwa kenan so ọlọ́run fi ẹ̀fúùfù yìí ó fi búra lima fiha min al-masalih al-kathir torí tí ń bẹ nínú ẹ̀ nínú àwọn ohun àǹfààní tó pọ̀ fún àwọn ẹ̀dá tá a dá sórílẹ̀ ayé li'anna ar-riyaha tuthiru sahab torí pé ẹ̀fúùfù yẹn òun ló ń gbé ẹ̀sújò tí omi wà nú ẹ̀ omi tó wúwo òní ọ̀hún a máa gbé tí ó máa tì lọ síbi tí òjò ti rọ̀ fayusqi bihi Allahu ard títí ọlọ́run fi jẹ́ kí òjò yẹ kó rọ̀ sórílẹ̀ táwọn èèyàn ó sì ṣe àǹfààní lórí níbi òjò náà lè anaha tẹ̀síru sufun bákan náà ẹ̀fúùfù yìí náà ló jẹ́ kí ọkọ̀ ojú omi ó máa rìn lórí omi kó tó di pé wọ́n ṣe ọkọ̀ ní kùtùkùtù machine èyí tí wọ́n fi ẹ̀fúùfù tí wọ́n fi ń direct ní àkọ́kọ́ ń lò tó sì ń gbé àwọn ẹrù tó wúwo lọ tó jìn ẹ̀fúùfù yẹn ó ní ọkọ̀ ojú omi yẹn fi ń rìn lórí omi. قالني هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم الريح بريح طيبة فرحوا بها قالني òun Ọlọ́run o òun ni òun jẹ́ kí kí ẹ máa rìn lórílẹ̀ àtorí òkun nígbàtí ẹ bá wà ní orí òkun nínú ọkọ̀ ojú omi tí àìfúùfù fẹ́ ẹ̀fúùfù tó dáa tó tutù yóò wá jẹ́ kí ọkọ̀ ojú omi yìí kó máa rìn lọ àwọn èèyàn tó wá wà nú ẹ̀ farihu biha inú ó dùn wípé àwọn ń lọ síbi tí àwọn nílọ́kàn láti lọ bákan náà ọlọ́run tún búra pẹ̀lú falhamilati falhamilati wikra ọlọ́run tún búra pẹ̀lú alhamilat èyí ni pé ohun tó ń gbé tó wúwo ó ní ẹ̀sùjò yẹn ohun tí ẹ̀sùn jò gbé sínú ni omi omi sì wú ojú nǹkan míì lọ gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ ń bomi pé huwa alladhi yurikumul barqa khawfan wa tama'a wa yunshihu as ọlọ́run ọba búra pẹ̀lú ẹ̀sùn jò yìí ẹlẹ́kùnrin bọ̀ afọ́nà sorry. ọlọ́run búra pẹ̀lú ẹ̀sújò yìí léè tó ń gbé omi sínú tí ẹ̀fúfú wọn yọ máa ti lọ síbi tí òjò ti rọ̀ ọlọ́run ni huwa alladhi yurikumul barqa khawfan wa ọlọ́run ọba òun ló ń fi ah, ètímá ló fi ń hàn yín láti dẹ́rùbà yín pé ẹni tí ọba tí ìmúra gbogbo tí tó bá ní àwọn nǹkan tí ó kó pamọ́ tí òjò ní ìbàjẹ́ kó tètè kó tọ́mà àn tẹ́tù máa dunnú pé ah, òjò ọ̀rọ̀ ní ìsìn ẹ gba omi wàyún sì hùsàhà bá ti kọ́ ó ní ó máa gbé ẹ̀sùjò yẹn léè tó wúwo tí ó gbé lọ síbi tí òjò ti rọ̀ so èyí ni ọlọ́run ọba ló búra lé lórí náà torí ìdí èyí náà ayọ́ torí ìdí èyí àdàríyàtì yẹn tó jẹ́ ẹ̀fúùfù alhamilati tó jẹ́ ẹ̀sùjò ohun tí ó wà láàrin ara wọn ni pé wọ́n jọ ń ṣiṣẹ́ nígbàtí ẹ̀sùjọ yẹn bá gbé omi sínú tí afẹ́fẹ́ yìí tí ó máa tì lọ síbi tí ọlọ́run ti pàṣẹ pé òjò ti rọ̀ ọlọ́run ni wa arsalna riyaha lawaqiha fa anzalna minas samai ma'an fa asqaynakumuhu wa ma antum lahu bi khazinin ipe àwa la ẹ̀fúùfù yọ níṣẹ́ tá a sì rọ̀ lọ́rùn pé kó gbé ẹ̀sùjò tó wúwo tómi wà nú ẹ̀ àní kó gbé dání kọ́ máa tì lọ wàtàmìlù almọ́tọ̀rọ̀ wàlxẹ́rọ̀ wà nàfẹ́ o ní ó gbé ẹ̀sùjò yẹ pẹ̀lú àǹfààní àtòrè tó wà nú ẹ̀ nígbàtí a bá wá rọ̀jò náà tán ẹ wà mọ́ mú nú ẹ̀ nígbà ẹ tó ẹ tiẹ̀ tó gbé mi ìpamọ́ torí àti múnjọ́ mi so ọlọ́run bá ní í ṣe eléyìí fàlìjárì àti yusrọ̀ ọlọ́run tó búra pẹ̀lú aljariya èyí tó ń lọ ó ní asufun alẹ́tì tajiri filbahar ó ní ọkọ̀ ojú omi tí ń lọ lórí òkun jariyan dha yusrin wa suhula tó ń lọ pẹ̀lú ìrọ̀rùn tí ó sí ìnira kankan lórí ẹ̀ ọlọ́ni inna lamma taghal ma'u hamalnakum fil so al jariya níbi ó ní ọkọ̀ ojú omi ọlọ́run ní nígbà tí òjò òkun tó dìde ní dìde ìdìde ìdìde ìyàlẹ́nu hamalnakum fil jariya agbẹ́yìn sínú aljariya ní ọkọ̀ ojú omi náà falmuqassimati amra ọlọ́run tún búra pẹ̀lú almuqassimat ó ní àwọn màláíkà tí wọ́n ń pín ohun tí ọlọ́run ọba ní kún pín nínú àwọn nǹkan tọ́lọ́run bá ran wọn níṣẹ́ sí nínú wọn man yursilu bi taskiri al-matar war-rih ọlọ́run fi wọ́n lé bí bóò ni òjò ó sì máa rọ̀ bóò ni atẹ́gùn yìí ó sì máa gbé wọn lọ ibo ni wọ́n ń gbé wọn lọ màláìkà tí ń ṣe yìí wà lọ́tọ̀ wa minhum man yursilu li kitabati al-a'mal nínú wọn èyí tọ́lọ́run rán pé kó máa kọ àwọn iṣẹ́ táwọn èèyàn ń ṣe ومنهم من يرسل لقبض li qabdi al-arwah nínú wọn èyí tó lọ́rùn rán pé kí wọ́n máa gba ẹ̀mí lásìkò tí àsìkò bá tó wa minhum man yursilu li ihlaki al-umam nínú wọn náà ni ìgbà tí ọlọ́run bá fẹ́ pa ìjọ kan rẹ́ ọlọ́run rán wọn pé lọ pa wọ́n rẹ́ kama waqa'a li qawmi Salih gẹ́gẹ́ bí ó sì ṣẹlẹ̀ sí ìjọ ànábì Salih tọ́ tí a bá ń búra yóò ní tá ń bú ara lé lórí àbí bẹ́ẹ̀ kọ́ ni a ní búra lásán kí ni tí ọlọ́run wa ń búra lé lórí o ọlọ́run ni innama innama tu'aduna lasadiqa wa inna wa inna ad-dina in tí ọlọ́run wa ń búra lé lórí pẹ̀lú màláíkà àti ọkọ̀ ojú omi ẹ̀sújò ẹ̀fúùfù tó lágbára òun ni pé innama tu'aduna la sadiq ohun tí a ṣe àdéhùn rẹ̀ fún yín òdodo ní ẹ̀yin èèyàn ipe ẹ kú a sì tún gbé yín dìde bẹ́ẹ̀ ni a sì kó yín jọ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama a sì ṣe ìbẹ̀wò iṣẹ́ yín gbogbo ń tá a ṣàlàyé rẹ̀ yìí nípa iná àti aljanna òdodo ni kò sí nǹkan kan tó lè yẹ wa inna ad-dina lawaqi bákan náà bákan náà ẹ̀san lóòjọ́ ń gbé ndé al-qiyama ohun tí ó ṣẹlẹ̀ ni kò sí nǹkan tó lè yẹ torí pé áyà ọlọ́run tún sọrú rẹ̀ níbòmí pé inna Allaha la yukhlifu al-mi'ad ọlọ́run iye àdéhùn ọlọ́run ti ṣẹ̀dá àdéhùn wípé ẹ kú a ó sì gbé yín dìde láti inú kábàrí yín a sì kó yín jọ a ṣe ìbẹ̀wò sẹ́yìn a san gbogbo ẹni tó ṣiṣẹ́ ní ẹ̀san rere ẹni tó ṣiṣẹ́ bú náà a san lẹ́san bú so gbogbo àwọn nǹkan wọ̀nyí òdodo ni kò sí irọ́ nínú ẹ̀ àdéhùn ni ọlọ́run sì ní yí àdéhùn rẹ̀ innama tu'aduna la'atin wa ma antum bimu'jizin ohun tí a ṣe àdéhùn rẹ̀ fún yín ń bọ̀ wá o ẹ sì ní ju agbára wa lọ laysa li waqa'atiha kadhiba ìṣẹ̀lẹ̀ rẹ̀ kò sí rọ́nú ẹ̀ yọ padà wá ṣẹlẹ̀ kẹ́ ẹ mọ̀ sọ ọ̀rọ̀ ọlọ́run sọ pé wa inna ad-dina lawaqi' ad níbi òní aljaza èyí ni pé ẹ̀san lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama torí ọlọ́run ni yawma idhin yuwaffihimullahu dinahumul haqq lọ́jọ́ náà ọlọ́run yóò pé ẹ̀san fún wọn ní lódodo so ad-din níbi ìtumọ̀ rẹ̀ ní ẹ̀san kìí ṣe ẹ̀sìn wa anna sa'yuhu sawfa yura thumma yujzahu jazaa'al awfa. ipe gbogbo máa lọ máa bọ yín nílé ayé gbogbo ẹ̀ lẹ́ẹ̀padà wá rí lóòjọ́ gbé ní alkiyama kúmọ́ á tún wá ṣe ẹ̀san fún yín ẹ̀san tá a pé ẹ̀san fún ẹlẹ́san so níbí ọlọ́run ọba ó ti ṣe àfọ̀mọ́ fúnra rẹ̀ ipe òun ò ní dá ẹ̀dá lásán pẹ̀lú eré láì jẹ́ pé òun dá wọn torí kún ó lè ṣiṣẹ́ kún òun sì lè san ẹ̀san fún wọn jọ́gbẹ̀ndẹ̀ alkiyama torí bí ẹ̀yin tọ́lọ́run fi sọ wípé àdáyín lásán nílé ayé láti wá jókòó máa ṣeré ọlọ́run sì dáyín torí pò náà fẹ́rẹ́ ṣe ọlọ́run dáyín torí nǹkan kan ni ohun tọ́lọ́run dáyín fún náà ni kí ẹ sin ọlọ́run gẹ́gẹ́ bí ó ti wù ú kó san ẹ̀san fún yín jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama afa hasibitum annama khalaqnakum abathan wa annakum ilayna la turja'un fata'ala allahu almalikul haqq la ilaha illa huwa rabbul arshil karim ẹsẹ́ ẹ rò pé adáyín fún eré lásán ni ẹ ní padà wá sí ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba ọlọ́run ọba gajù kọ́ dá ẹ̀dá torí eré lọ kò sí ẹlòmíì tó tọ́ka jọ́sìn fún àfi ọlọ́run ọba ọba al-arashi alápọ̀nléhùn ọlọ́run tó sọ wa ma khalaqna as-samaa wal-arda wa ma baynahuma baatila ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار ipe sama àti ilẹ̀ àti tí ń bẹ láàrin wọn àdá lásán torí eré eléyìí ni àbá àwọn kèfèrí tí wọ́n ń dábàá pé gbogbo ẹ̀dá ọlọ́run kan dá wa àbí nature ọlọ́kàn dá wa فويل للذين كفروا من النار orí bẹ́ẹ̀ ègbé ni fún gbogbo ẹnikẹ́ni tó kọ̀ tí ó sì gbàgbọ́ fún ọlọ́run ọba nínú ná ọlọ́run ọba kó sọ wa nú ẹ̀. والسماء ذات الحبك ìbúra míì tún ni lẹ́yìn ìgbà tó lọ́n búra tán pé àdéhùn tó ń ṣe o ipe ẹ kú yóò gbẹ̀yìn dìde yóò sì sẹ̀san fún yín lọ́gọ́ ọdún ẹ̀kẹ́yàmà òdodo ni ọlọ́run tó ṣe búra míì náà pé wọ́n sàmà mo búra pẹ̀lú sámà ìṣẹ̀dá rẹ̀ ẹ wo kẹrí bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá rẹ̀ dhatil hubuk tọ́lọ̀ ń da tọ́ da tó tún ṣe lẹ́sọ̀ọ́ ọlọ́run ní wàlá kọ́dí zayyana sàmà àdúnyà bí masọ́bẹ̀ a ṣe sámà ilé ayé a ṣe lẹ́sọ̀ọ́ àwọn àtùpà. Atu, afalam yanzuru ila samai fawqahum kayfa banaynaha wa zayyanaha ṣé wọn ti ẹ̀ ti sánmà lókè wọn ni ba ṣe bá ṣe bá ṣe kọ́ tá sì tún ṣe lẹ́ṣọ̀ so Ọlọ́run wa ń búra pẹ̀lú sánmà náà ìṣẹ̀dá rẹ̀ tó tó jẹ́ nǹkan ìmọ̀ tọ́lọ̀ ń da tó lágbára tí ò sì sí nǹkan kan wa mú dání ọlọ́ni wàbànẹ́yìnà fawqakum sab'an shidada akọ́ sánmà méje lórí yín ní kíkọ́ tó lágbára innakum lafi qawlin mukhtalif wal muqsamu alayhi in tọ́lọ̀ fi ń búra lé lórí ń bí náà ni pé ẹ̀yin o ẹ̀yin kèfèrí ẹ wà nù ọ̀rọ̀ tí ọ̀kan tó ń já èkejì nírọ́ ẹ̀yin náà lẹ́yìn sì ń gbogbo ọ̀rọ̀ ọ̀hún nípa ànábì muhammad sallallahu alayhi wa àti nípa alukur'ani tá a fi rán ẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé apá kan ọ̀rọ̀ yín ń já apá kejì nírọ́ qawli mukhtalif àyè ọ̀rọ̀ tí ọkàn ọ̀jọ́ra wọn ìgbà míì kẹ sọ pé tí ń kà lẹ́nu orin lásán ní kọ ìgbà míì kẹ tiẹ̀ ní idán ní pa ẹlòmíì nù ẹni ẹni ẹni ó ń ṣègùn ní òpìdán ni àbí àlọ́ tiẹ̀ ni àlọ́ àwọn èèyàn àkọ́kọ́ ní ń kà fún yín yufaku anhu man ufik náà yufaku anhu man ufik pẹ̀lú àwọn ọ̀rọ̀ yín ń tẹ́ gbàlérò lórí rẹ̀ ni láti ṣe àwọn èèyàn láti má gba ọ̀rọ̀ annabi muhammad sallallahu alaihi wasallam àti ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ ẹ sì lè ṣe ẹnì kankan láti má gbàgbọ́ ju àwọn tí wọ́n bá ti ṣìnà lọ àwọn tó wá ti sì náà àwọn náà lẹ́ẹ̀tún sí lọ́nà ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀nà ẹ̀ lè sì wọ́n lọ́nà pẹ̀lú àwọn ọ̀rọ̀ báyìí torí pé ọlọ́run bá ti fún wọn ní albasira ojú inú tí wọ́n fi ń rí òótọ́ kún sí mọ́ wọ́n ń rírọ́ wọ́n sì ń dá mọ̀. so àwọn ọ̀rọ̀ tí yóò jọra wọn yìí tẹ́ ń sọ nípa anabi sallallahu alayhi wa sallam èyí pé anabi òpìdán ni o anabi olórin ni o anabi òpùrọ́ ni o so ẹnikẹ́ni tó bá gba ọ̀rọ̀ yín gbọ́ eléyìn tẹ́lẹ̀ dáàmà ẹni tí ò ní oríire ṣe nílé ayé ni kò sí lóríire ṣe ní ọjọ́ ìgbẹ̀lẹ̀ alkayama ṣùgbọ́n ẹni tó ní imani kò ní kọjú sí ọ̀rọ̀ yín ọlọ́run sọ níbò mí pé fa innakum wa ma ta'buduna ma antum alayhi bifatinin illa man huwa salil jahim tẹ́ rí àwọn èrè tẹ́ kójọ tẹ́ ń sìn àtẹ̀yìn gan fúnra yín ẹ lẹ́nìkan fìtínà ju àwọn tí wọ́n bá ti di ẹni ànù àwọn tẹ́ fìtínà wọn àwọn ẹni ànù náà lẹ́ padà fìtínà ṣùgbọ́n wọn tán ti gba ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ẹ ní nǹkan kan ṣe fún wọn so eléyìí assurance ni ọlọ́run fi ṣe fún àwa tí ọlọ́run ọba tó fi mọ̀nà ọlọ́run ọba mọ̀ sí wa lọ́nà wípé gbogbo àwọn ohun tí wọ́n kójọ láti ṣe àwọn èèyàn lọ́nà wọn ò lé ẹnìkan sí lọ́nà ju ẹni tí ọba ti ṣìnà lọ ṣùgbọ́n ẹni tó bá ní ímánì tí ímánì rẹ̀ sì lágbára gbogbo orú àwọn nǹkan báwọn ò lè sí lọ́nà ṣùgbọ́n ká mọ̀ pé ìdí tọ́lọ́run fi búra ni àwọn ìṣòro àti kòtòrò dangerous situation tó wà nínú ẹ̀ tí ìbá ṣe pé ẹni tí Ọlọ́run ọba bá nífẹ̀ẹ́ sí ó ní òní tẹ̀lé irú àwọn ìsìnà èyí tó wà ní àsìkò náà ó kéré sí èyí tó wà ní àsìkò wà yìí Ọlọ́run ọba kó sọ wa nígbà míì èyí tá a gbénu ilé gan ó tó wá sí lọ́nà tá a pè ní nǹkan àgbàdùn so Ọlọ́run ọba kí ó sọ wa kó sọ àwọn dhuriyya wa kútìlẹ̀ al-kharrasun. kútìlẹ̀ al-kharrasun. الذين الذين هم في غمرة ساهون نعم. يسألون أيان يوم الدين نعم قال أني قتل الخراسون قتل أنبي إتوما يعني بي أهلك الكذابون الظانون غير الحق إبي إقبان ó ti dé báwọn tí wọ́n ń jẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam nírọ̀ tí wọ́n pè lókùrọ̀ tí wọ́n ń dá àbá àbá tí kì í sòdodo alladhina hum fi lujjatin minal kurf àwọn tó wá pé wọ́n ti jìnà nínú kèfèrí wọ́n bọ̀lálà àti ìsìnà ghafilina mutamadun tó yẹ pé wọ́n ti gàfálà nílé ayé ilé ayé wọ́n ti sọnù pátápátá bẹ́ẹ̀ pé wọ́n gan ò lè dáhùn wal kharrasun jamu kharras ó ní wa huwa alladhi yatakallama bidhann ẹni tí ń dábàá gbogbo ọ̀rọ̀ rẹ̀ àbáni wa takmin wal irtiyab àti iyèméjì li'annahu munghamiru fi jahli wa sawu torí pé aláìmàkani ó sì ti jìnà nínú ìsìnà yas'aluna ayyana yawmuddin wọ́n béèrè pé ìjọ́ ni ọjọ́ ẹ̀san àdín yẹn náà tún ti wá ń bí àdín ọjọ́ ẹ̀san yas'alun wọ́n ń ṣe ìbéèrè ayyana yawmaddin níjọ́ wo ni o ọjọ́ ẹ̀san ìbéèrè wọn yìí ìbéèrè ni ìbéèrè istibad ẹni pé wọ́n ń lé ọjọ́ ẹ̀san yẹn wọ́n ń lé jìnnà pé n tí ò lè ṣẹlẹ̀ ni wọ́n ń lé pé n tí ò lè ṣẹlẹ̀ ni wọ́n sì ń ja nírọ́ ìdínú tó ń fi ń béèrè kìí sí pé wọ́n ń béèrè láti mà àbí láti fún wọn ní ìròyìn rẹ̀ àà kìí ṣe irú béèrè tí Jibril tó bi ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé akhbirni ani sa'a eléyìí ìbéèrè ni tó fẹ́ fi ni mọ̀nà ká ṣe àlàyé ká sì mọ̀ ká sì gbàgbọ́ ṣùgbọ́n ìbéèrè tiwọn ìbéèrè ìjánirọ́ ni yas'aluna ayyana yawmuddin wọ́n ń béèrè níjó ni ọjọ́ ẹ̀san tẹ́ǹsán ìdínú tọ́lọ̀ fi sọ pé bal ajibu an ja'ahum mundhirun minhum faqala al-kafiruna hadha shay'un ajib a idha mitna wa kunna turaban dhalika raj'un so àlàyé rẹ̀ ló wà ní súra yìí tá a ti kọjá ipe wọ́n ń ṣe èèmọ̀ ní pé ọlọ́run ọba ó tún gbé wọn dìde yóò sì san wọn lẹ́san iṣẹ́ táwọn ṣe nílé ayé so wọ́n ń wo pé ìgbéǹde yun ohun tí ò lè ṣẹlẹ̀ ni yawma hum. yawma hum ala nari yuftanun. ọlọ́run wá ń dá wọn lóhùn irú ìbéèrè wọn bẹ́ẹ̀ náà lọ́lọ́run náà fi dá wọn lóhùn pèsè ń béèrè ọjọ́ ẹ̀san ni ọjọ́ náà ó ní ọjọ́ yu'raduna ala nnar ọjọ́ tá a kò yín sínú náà fa yu'adhibuna bil ihraq tá a jẹ́yìn yà pẹ̀lú ìjóná hádà huwa yawmu ddin ó lé ní ọjọ́ ẹ̀san tó bá yẹ pọ́jọ́ ẹ̀san lẹ́ ń béèrè o òǹdọ̀jọ́ tẹ́ wọ̀ná tá a fi yà iná jẹyìn ọjọ́ nǹkan òǹlọ́jọ́ ẹ̀san wa yuqalu lahum dhuqu. dhuqu fitnatakum hadha alladhi kuntum bihi tasta'jilun. àwa máa rán wa létí ọjọ́ ẹ̀san ní o dhuqu ẹ tọ́ ìjìyà yín wọ̀ alladhi kuntum bihi tasta'jiluna fi dunya èyí tẹ́ ń ṣe ìkánjú pé ká mú wá ká mú wá ká sá mú jọ náà wá ọjọ́ òun náà lẹ ti dé báyìí so ẹ tọ́ wò lẹ́annahum yaquluna mata hadha alwa'd in kuntum sadiqin torí pé nílé ayé wọ́n ń sọ wípé àdéhùn iná tẹ́ ní ẹ fi jẹ àwa kèfèrí yìí níjọ́ ni àdéhùn ọ̀hún tó pé tọ́wá pé òótọ́ lẹ̀ ń sọ ẹ̀mú wákàrí fayastajiluna bilqiyama wọ́n ń ṣe ìkájú pé kí ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wá gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ pé wa yastajilu biha alladhina la yu'minuna biha àwọn tí wọn ò nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ àwọn ni wọ́n ń kánjú pé kó wá walladhina amanu ṣùgbọ́n àwọn tí ní ìgbàgbọ́ mushfiquna minha wọ́n ń bẹ ọlọ́run ọba kó àwọn níbi ìṣòro tó wà ń bẹ̀ ويعلمون أن الحق وما يقددني ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد التاتيك بو أما توانسي يمجي نقول جو بين دي القيامة وهو أنه السنة الجنة ọlọ́run àni sọ fún wọn ẹ sọ fún wọn pé dhuqu fitnatakum hadha bihi ẹ tọ́ ìjìyà yín wò ìjìyà tẹ́ ní ká mú wáyun ká tètè mú wá òní ẹ̀tọ́ wò kẹ́rí bí ṣe rí níbòmí ọlọ́ni àwọn àmọ́ bí wọ́n lè rẹ̀ àfàṣíhìrùn hàdá ṣé dán lélẹ́yìí àbódodo sọ́jọ́ idán lójú yín am antum la tubsirun abẹ́ ti ẹ̀rí náà ni islauha ẹwọnu nánà fasbiru aw la tasbiru sùúrò àbí ẹmú sùúrò sàwá ọ̀nà àlẹ́kùn sùkò síyàtọ̀ innama tujzauna ma kuntum ta'malun àákàn sẹ́yìn ní ẹ̀sán tẹ́ ẹ ṣe ní sẹ́ńjọ́ nílé ayé ni so ọlọ́run máa sọ pé dhuqu fitnatakum ẹ tọ́wò hadha alladhi kuntum bihi tastajilun eléyìí ni ohun so àwọn àyàtì ó fi hàn pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ń bẹ bákan náà àwọn tí wọn ò ní ìgbàgbọ́ pẹ̀lú àwọn ni wọ́n ń kánjú wípé kí ọjọ́ gbèndé alkiyama náà dé ṣùgbọ́n àwọn tí wọ́n nígbàgbọ́ wọ́n ń bẹ ọlọ́run ọba kọ́lọ́run sọ wọn nípa ìyà tí ń bẹ ńjọ́ náà ni àwọn ọmọ kánjú wípé kọ́lọ́run mú wá wọ́n ti mọ̀ pé dodo ni kò sí tàbí ṣùgbọ́n nú ẹ̀ ṣùgbọ́n wọ́n ń bẹ ọlọ́run ọba kí ọlọ́run kó sọ àwọn nípa ìjìyà tó wà ń bẹ. إن نعم آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين نعم ọlọ́run إن الذين lẹ́dínà taqaw gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba fi jannati na'zima ni wọ́n wà nínú ọgbà àdẹ̀ra léè tó tóbi innal muttaqina fi jannatin wa uyun àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì páyà ọlọ́run ọba lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ibùgbé tí wọ́n ó ní ọgbà àdẹ́ra tí akérèmọ́bù odò tí ń sàn lábẹ́ wọn àtọ́hùnmùláwù jẹ̀mí àmúnáhùn gbogbo tí wọ́n ń fẹ́ lọ́lọ́run fún wọn min asnafin naim lọ́lọ́kan ọ̀jọ̀ kan ìgbádùn ọlọ́run fún wọn nú ẹ̀ eléyìí ó fi hàn pé olùpáyọ̀ ìpáyọ̀ ọlọ́run ọba ó ní sábà bí èèwọ̀ aljanna ọlọ́run sì ṣe àlàyé rẹ̀ ń bòmí pé tilkal jannatu lẹ́tí nurithu min ibadina man kana taqiya eléyìí ni ọgbà àdẹ̀ra èyí tá a jogún fún àwọn ẹrú wa tí wọ́n ń páyọ̀ ọlọ́run ọba ọlọ́run tún sọ ń bòmí wasari'u ila magfiratin min rabbikum wa janna عرضها السماوات والأرض أعدت للمتقين ẹsẹ ìkánjú lọ síbi àforíjìn ọlọ́run ọba àti ọgbà àdẹ́ra èyí tí ìtóbi rẹ̀ ó ju sánmà àti ilẹ̀ lọ èyí tá a pèsè rẹ̀ lẹ̀ fún àwọn tó ń páyà ọlọ́run ọba innal muttaqina fi jannatin àwọn olùpáyà ọlọ́run ọba wọ́n wà nínú ọgbà àdẹ́ra ọlọ́ni akhidina آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين wọ́n wàá máa gba ohun tí ọlọ́run ọba ṣe fún wọn nínú ìgbádùn lọ́lọ́kanjọkan inú ìgbádùn tọ́lọ́run fún wọn léè tí ọkàn wọn sì fẹ́ tọ́lọ́run fún wọn tó sì tó wọn tí wọ́n ń ṣe ìdùnnú pẹ̀lú tọ́lọ́run fún wọn nínú ọgbà àdẹ̀rà náà torí pé innahum àwọn tẹ́ ẹ nínú àwọn olùpáyọ̀ ọlọ́run ọba yẹn kánú qabla dhalika an-na'imi muhsinin wọ́n jẹ́ ẹni tí ń ṣẹṣẹ́ iṣẹ́ rẹ̀ síwájú ká tó ṣe ẹ̀san fún wọn nígbà tí wọ́n wà nílé ayé iṣẹ́ rẹ̀ ni wọ́n ń ṣe wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa gbogbo iṣẹ́ wọn dáadáa ni wọ́n ń ṣe ọlọ́run sọ ní ààyè ibòmíì ipe nínú ọgbà àdẹ́ra yẹn àwọn olùpáyọ̀ ọlọ́run ọba náà gbogbo ohun tó wù wọ́n inú wọn nínú ẹ̀ ọlọ́run sọ wípé ń bí akhidhina ma atahum rabbuhum wọ́n máa gbàǹtọ́ lọ́n fún wọn ṣùgbọ́n ń bò míì lọ́nà tó pọ̀ lọ ni gbogbo ohun tó bá ti ẹ̀wù wọn pátá gbogbo ẹ̀ ni wọ́n lọ́wọ́ fún wọn ní ọgbà náà ọlọ́run ní jannatu adni yadkhulunaha tajri min tahtiha al-anhar lahum fiha ma yasha'un kadhalika yajzi Allahu al-muttaqin ọgbà ìdẹ̀ra tí ò ní tán tí wọ́n máa gbénú ẹ̀ lọ gbére wọ́n wọnú rẹ̀ tó yẹ pé akérèmọ́bù odò ń sàn lábẹ́ rẹ̀ wọ́n sì ní tó bá wù wọ́n nú ẹ̀ ọlọ́run ní gẹ́gẹ́ báyìí làwa sì ń ṣe ẹ̀san fún àwọn olùpáyọ̀ ọlọ́run ọba lahum ma yasha'una fiha wa ladayna mazid wọ́n ní tó wù wọ́n nú ọba àdẹ̀rà náà àwa sì tún ní àfikún lọ́dọ̀ tá àti ẹ̀ tí ì fi hàn wọ́n so gbogbo tó bá wù wọ́n lọ́wọ́ nú ẹ̀ omi tí wọn ò sì tún lè ronú bá ń bẹ lọ́dọ̀ tiwa táwọn tún ṣe àlékún fún wọn ọlọ́ni lahum ma yasha'una inda rabbihim dhalika jaza'ul muhsinin wọ́n ní tó wù wọ́n lọ́dọ̀ ọlọ́run ọba báyìí láàṣẹ ń sẹ̀sán fún gbogbo ẹni sí rere so gbogbo àwọn áyà yìí ó fi hàn pé àwọn olùpáyọ̀ ọlọ́run wọ́n ní tó wù wọ́n nú ọgbà ìdẹ̀ra ọlọ́run ní nuzulan min ghafurir rahim ìpèsè lẹ̀ ní fáwọn àwọn àwọn olùpáyọ̀ ọlọ́run ọba láti ọ̀dọ̀ ọlọ́run ọba wọn ọlọ́run ọba aláforíjìn ọba oníkẹ́ innahum kanu qabla dhalika muhsinin a ṣe ẹ̀san yìí fún wọn torí pé àwọn náà ti ṣe dáadáa nílé ayé kó tó di pé wọ́n á gba ẹ̀san yìí al-ihsan al-ihsan anabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé nínú hadithi jibril kí ni tánàbí níwí ó ní al-ihsanu an ta'buda Allah ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yaraka tẹ́ bá fẹ́ jẹ́ al-muhsin ó ní pé kẹ́ ẹ máa jọ́sìn fọ́lọ́run gẹ́gẹ́ bí ìgbà tẹ́ rí ọlọ́run ọba bẹ́ẹ̀ bá tiẹ̀ wá rí ọlọ́run kẹ́ ẹ mọ̀ pọ́lọ́run ọba ń rí yín eléyìí ni ìpinnu al-ikhlas eléyìí ni ìpinnu al-ikhlas kẹ́ ẹ máa ṣiṣẹ́ èyí tọ́lọ́run pa yín láṣẹ rẹ̀ àti ìtẹ́ ẹ ṣe pẹ̀lú ìfẹ́ ìfẹ́nú yín láti wá ládá lọ́dọ̀ ọlọ́run kọ́ ẹ pé ẹ ṣe ìkíláàsì nínú ẹ̀ ń ṣe bí ìgbà tọ́lọ́run rí yín ni. bákan náà al-ihsan ó tún wà nínú mu'amala ìwà láàrin ara wa ihsan náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni pé bablu nafe ilayhim gbogbo àwọn tá a jọ ń gbé gbogbo nǹkan tí ó ṣe wọn láǹfààní ká máa fún wọn nínú owó àbí ìmà àbí nàṣíhà tí ẹ lábá lágbára rẹ̀ ká ṣe nàṣíhà tó dáa fún wọn àbí ká máa pa wọ́n láṣẹ ìṣe dáadáa ká sì sí wọn lọ́wọ́ aburú gbogbo ẹ̀ náà ó wà nínú ihsan. bákan náà gbogbo àwọn ọ̀nà oore ọwọ́nú ihsan yìí ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tútù ká sọjú lẹ̀ fọmọ ìyá nígbà tá a bá rí ká mú un tó lè pálára kúò lójú ọ̀nà àbí kúò níbi tí tí tí ń gbà gbogbo àwọn ilé ó wà nínú ihsan torí pé ó wá nú hadith anabi sallallahu alayhi wa sallam ó ní faman ahabba an yuzahziha anin nari wa yadkhula aljannata فليأتي منيته وهو يؤمن بالله واليوم الآخر وليأتي إلى الناس الذي يحب أن يؤتى إليه ipe gbogbo ẹnikẹ́ni tí ń bá ń fẹ́ kọ́lọ̀n kó gbé jìnà kúrò níbi iná kó sì fi wọ ọgbà àlìjánà kó yá jẹ́ pé ikú rẹ̀ yóò dé ní ààyè tó jẹ́ pé ó ní ìgbàgbẹ́ pẹ̀lú Ọlọ́run àtijọ́ gbìndẹ̀ alkayama ó sì ń ṣe fún àwọn èèyàn yìí tẹ́ fún tí ń fẹ́ kún ó ṣe fóun náà gbogbo tá à ń bá ń fẹ́ káwọn èèyàn ó ṣe fún wa òun náà ni ká máa ṣe fún wọn kò sí ẹnìkankan tí wọ́n fẹ́ káwọn èèyàn ó bu wọ́n má bu ẹnìkankan kò sí ẹnìkankan tá a fẹ́ kí àwọn èèyàn kún ó fi aburú kan ìwọ náà má fa aburú kan nìkankan kò sí ẹnìkankan tí a fẹ́ kọ́ ẹ pé ńgbà tá a bá pàdé rẹ̀ ká lejúmọ́ ìwọ náà má lejúmọ́ ẹnìkankan gbogbo àwọn nǹkan tó o bá fẹ́ kí wọ́n ṣe fún ọwọ́ náà wọ́n ṣe fẹ́ lómi eléyìí òun náà wà ní ihsan ṣùgbọ́n èyí tó dáa jù pátá nínú ihsan eléyìí tó jẹ́ pé wọ́n wà nínú ìbáàdà ìbáàdà tí a ń ṣe fún ọlọ́run gẹ́gẹ́ bí irun kíkí bákan náà èyí tó dáa jù òun ni irun irun òru kìyàmù lẹ́yìn ìdí tó fi dáa jù ni pé gbogbo ìta ń ṣe lọ́sàn àwọn ojú ń rí wa so táwọn èèyàn bá sì ń wò wá rùn èṣù lágbára ìgbà míì ọkàn wa ni tọ́jú jẹ́ ìsáàtì ẹ̀ ṣe dáadáa kálẹ́wé kò lè rí ni pé à ah, ah, kódà àáfàá yìí ọbẹ̀rù ọlọ́run ọba o ṣùgbọ́n ìta ń ṣe lálẹ́ ẹnìkan kan ò rí wa ìdínú tọ́lọ̀ fi sọ pé àwọn mùsùlùmí nìyí kánú qalilan minan. qalilan min al-layli ma yahja'un so àwọn olùṣe dáadáa tọ́lọ̀ ń san wọ́n lẹ́sàn pẹ̀lú aljanna yìí kánú qalilan minal layli ma yahjaun ma yahjaun wọ́n yìí sùn lálẹ́ àfi àsìkò díẹ̀ ni wọ́n ń sùn lálẹ́ kí ni wọ́n ń ṣe o wọ́n ń ṣe tàhájùdí fún ọlọ́run ọba wọn wọ́n ń kírun wọ́n ń ka alkùránì nínú ẹ̀ wọ́n sì ń ṣe istikfari fún ọlọ́run ọba nínú alẹ́ náà ìdí nù tó fi jẹ́ tọ́lọ̀ fi san wọ́n lẹ́sàn náà nínú àwọn tí wọ́n máa ń ṣe ó ní kìyàmù lẹ́yìn àsìkò díẹ̀ ni wọ́n fi ń sùn àsìkò tó kù ìrun náà fi ń kí ọwọ́ náà ra sọ́lọ́run ọba ọlọ́run sọ níbomi pé wa ibadu rahman alladhina yamshuna ala láwọn tó yẹ pé wọ́n máa ń rìn lórí ilẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìfarabalẹ̀ gbogbo ìgbà táwọn àwọn aláìmọ̀kan bá fọ́ fẹnu kàn wọ́n àbí fọwọ́ kàn wọ́n wọ́n ní àlàáfíà àlàáfíà àlàáfíà àwọn yẹn yàbí túnà li rabbihim ọlọ́run ọba ni wọ́n ń sùn fún nínú lálẹ́ táwọn èèyàn ń sùn àwọn ń sùn fọlọ́ ni wọn ò ní sùn wọ́n wà ní ìdájí wọ́n máa kírun sùjádàn wọ́n máa ṣe sùjádà wa qiyaman wọ́n sì máa dúró wọ́n máa ṣe tìláwà nù ẹ̀ òun náà ni at-tahajjud sẹ́lẹ̀ ọ wà nù iṣẹ́ tí wọ́n ń ṣe ọlọ́run tún sọ ń bò mí pé tatajafa junubuhum anil madaji yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum yunfiqun ara wọn ó ń jìnà sí ẹ lè bá wọn lórí bẹ́ẹ̀dì gbogbo ìgbà ìgbà míì gan kí oorun ọmọ ra wọn lọ wọn ò ní sórí bẹ́ẹ̀dì ilẹ̀ wọn sùn wọ́n sì ní bẹ́ẹ̀dì torí kí ni kún ó lè tètè jí láti ṣe ìbádà fọlọ́run ọba ẹ rí wọn nú òru náà yad'una rabbahum wọn máa bẹ ọlọ́run ọba wọn wọn máa pé khawfan pẹ̀lú bẹ̀rù wọ̀tọ́mà pẹ̀lú ọ̀kúndùn lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba wọn mimma wa mimma razaqnahum yunfiqun ohun tí ọlọ́run bá ṣe fún wọn lárízìkí wọ́n tún fún àwọn aláìní àtàwọn tí wọ́n ń béèrè gbogbo wọn ni wọ́n ń ṣe yìí so gbogbo eléyìí ó fi hàn pé iṣẹ́ tí wọ́n ń ṣe tí fi di ẹni ire nínú rẹ̀ ó wà nù ìrun kíkí ọlọ́run ni amman huwa qanitun ana al-layli sajidan wa qa'iman yahdharu al-akhirah wa yarju قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب إن جاء من هو قانت آناء الليل أن تندد نور تنسق لصدى لون وباري نيا يسو جداتي يدرو تنبر وجو بند القيامة تسيرنا قولي الله وباري ṣé àti ẹ̀ lè fi wọ́n wé ẹni tí ó sùn láti àárọ̀ dídí di ìdájí kódà àṣùbà gan kò dé bá rí a lè fi wọ́n wé hal yastawi alladhina ya'lamun ǹjẹ́ àwọn tí wọ́n ti ẹ̀ mọ̀ nípa ọlọ́run ọba tí wọ́n mọ ìròyìn ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alqiyama wọ́n ṣe é fi wé pẹ̀lú àwọn tí wọ́n ti ẹ̀ mọ̀ nǹkan kan innama yatadhakkaru ulul àwọn onírònú àwọn olùpáyà ọlọ́run ọba nìkan àwọn ni wọ́n máa ronú sí ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó ń sì ṣe iṣẹ́ dé ọlọ́run jẹ́ kí a lè ṣe iṣẹ́ dé ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama anabi sallallahu alayhi wa sallam ó ní afdalu salati ba'da al-mafruḍa salatu min al-layl irun tó fi dáa jù lẹ́yìn irun ọ̀ranyàn ó ní irun tá a kí lálẹ́ níbòmí anabi sallallahu alayhi wa sallam ní alaykum bi qiyamil layl فإنه دأب الصالحين قبلكم وهو قربة إلى ربكم ومكفر ومكفرة للسيئات ومنهاة للإثم Ànábì sallallahu alaihi wasallam ní pé mo pa yín láṣẹ ẹ máa kírun òru o ẹ máa jí lóru kẹ́ ẹ máa kírun torí pé ìṣesí àwọn èèyàn rí tí wọ́n ti wọ́n ti rí kọjá síwájú yín ni ìṣesí wọn nu ní tí wọ́n máa ń ṣe nu pàápàá jùlọ ní súnmọ́ yín lọ́mọ́lọ́njù òní ó fi súnmọ́ yín mọ́ lọ́hùn jù wa mukaffirat lis-sayyi'at tó máa òní ó pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ gbogbo àwọn àṣìṣe tẹ́ǹṣe tẹ́ǹ bá ń dí lóru máa kírun yóò máa parẹ́ yóò sì tún máa sí yín lọ́wọ́ àti ṣe ẹ̀ṣẹ̀ sọ á rí i pé ìrun òru yìí ó láǹfààní tó pọ̀ ọlọ́ni wa bil ashari wa bil ashari yastaghfirun àwọn muhsinun yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun lóru tán wọn ò ní padà sun o wọ́n wà á jókòó títí di àsìkò tá a máa ń ṣe sùhúr tá a máa ń jẹun síwájú àṣùbà wọ́n ó jókòó wọ́n máa ṣe istikfar wọ́n máa ṣe istikfar wọ́n máa ṣe istikfar wọ́n máa tọrọ àforíjìn sí ọ̀dọ̀ ọlọ́run ọba wọn ìdí tí wọ́n fi ń tọrọ àforíjìn ni pé wọ́n jẹ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba yìí pé èèyàn làwọn àwọn ò sì dáa tó àwọn lè máa kírun o àwọn lè máa gba àwẹ̀ o wọ́n lè máa yọ zàká o ṣùgbọ́n àwọn ń ṣàṣìṣe àwọn ní ìdí àforíjìn ọlọ́run ọba pàápàá jùlọ iṣẹ́ táwọn ń ṣe nígbà míì àwọn lè máa ṣe àṣìṣe nínú ẹ̀ táwọn ò sì mọ̀ kọ́lọ̀ ọba foríjìn wọn wọ́n wá jókòó síwájú àṣùbà wọ́n máa ṣe istikfar wọ́n máa bẹ ọlọ́run ọba wọn eléyìí ó fi ìrẹ̀lẹ̀ wọn àìtí àti àìkára wọn kún ẹlòmíì kò ní ti ṣiṣẹ́ kan tó nǹkan kan yóò wá kó stress bá sọ́rùn fún ó lè mọ̀ pé àfáà ni àbí fún ó lè mọ̀ pé olùjọ́sìn ni yóò wá máa tẹ̀lẹ̀ bí ìgbà tó yẹ pé ilẹ̀ fẹ́ lu mọ́ lẹ́sẹ̀ gbogbo èyàn kò fi ìbẹ̀rù ọlọ́run ọba hàn anabi sallallahu alayhi wa sallam ọlọ́pàá ọlọ́run ọba jù tí ń bá rìn lọ àwọn sàbí wọ́n máa sáré tẹ̀lé lẹ́yìn níbi tí ìrìn anabi sallallahu alayhi wa sallam yá sí wọ́n ní Sayyidina Umar tó bá rí èèyàn tó ń fi ìpayà hàn ní lóde yóò súnmọ́ yóò lálẹ́ lábàá pẹ́rìn dáadáa bọ́lọ̀ ń ṣe dá ọ ìpayà ò sí nú rìn rẹ ìpayà ọlọ́run ọba kò sí nú ìrìn rẹ so àwọn ilé òru o ni wọ́n ń sin ọlọ́run ọba wọn torí kún ó lè pé ìkíláàsì bákan náà eléyìí fi kọ́ wa pé gbogbo àwọn iṣẹ́ tá a bá ṣe nípa iṣẹ́ ìbáàdà n tó dáa jù ká fi gbẹ̀yìn rẹ̀ òun náà ni istikfar torí ọlọ́run tún ṣe ìṣára arú rẹ̀ nínú ọ̀rọ̀ hajj ọlọ́run ni thumma afidu min haythu afada nasu wastaghfirullah inna allaha ghafurur rahim so nígbà tí ẹ bá ṣe iṣẹ́ hajj tán tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí kúrò ní ní Arafa tẹ́ ẹ lọ sí Muzdalifa tẹ́ ẹ lọ sọ̀kò gbogbo báwọn yẹn jẹ́ ń ṣeun náà nìkẹ́yìn náà ṣe nígbà tẹ́ ẹ bá wá parí iṣẹ́ náà tán ẹ jókòó kẹ́ ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba eléyìí ó ní àwọn àfà náà fi sọ pé n tó dáa jù nínú àwọn ẹsẹ̀ ìbádà tá a bá ṣe èyí tá a fi istighfar tá a fi yọrí ẹ̀ so ẹ̀kọ́ tó dáa ni ká máa ṣe istikfar ní gbogbo ìgbà tá a bá ṣiṣẹ́ ìbádà ọlọ́run ọba kí ó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá wa fi amwalihim. wa fi amwalihim haqqul lis-sa'ili wal mahrum. bákan náà ìrun lásán kọ́ ni wọ́n ń kí wọ́n tún máa ń tọrẹ nínú tọ́lọ́run bá ṣe ní àrísìkí fún wọn wọ́n ń tọrẹ wọ́n ń fún àwọn tí wọ́n ń béèrè gbogbo ẹni tó bá wá béèrè wọ́n fún ẹni tí ò béèrè tí wọ́n rí àmì àìní lọ́dọ̀ rẹ̀ wọ́n tó fún so ọ wà nù iṣẹ́ tí wọ́n ń ṣe so eléyìí náà gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ tó bá fẹ́ di olùṣe rere tọ́lọ́run ó ṣe irú àgbéga yìí fún lọ́jọ́ gbèndé alkeyama kọjá ẹni tí wọ́n máa ta ọrẹ gbogbo eléyìí náà sì ni oṣù yìí ló ń kọ́ wa ọlọ́run bá kọ́ gba ìjọsìn wa náà. وفي الأرض آيات للموقنين نعم فقرة àwọn àyà tá a kà yìí eléyìí ti parí ń bí ọlọ́run tún fẹ́ wọ ọ̀rọ̀ míì kún mọ́ òun náà ni pé ọlọ́run fẹ́ fi hàn wáyé pé ọba tó tóbi ọba tó ní agbára lòun ọba tó lè ṣe gbogbo nǹkan pátá bákan náà àmì àríkọ́gbọ́n ó ń bẹ ní gbogbo bìkíbi fún wa láti mọ̀ pé ọlọ́run bá tóbi ọlọ́run ni wọ̀fìl ardi àyà tẹ́ ẹ bá wo ilẹ̀ tọ́lọ̀ ń dá tọ́lọ̀ ń tẹ́ ń tẹ̀ lórí rẹ̀ yìí àwọn nǹkan àríwò yẹn ń bẹ fún yín lè mú kìíní fún àwọn tí wọ́n ní àrídájú wípé ọlọ́run ó pa yóò gbé wọn dìde yóò sì béèrè iṣẹ́ wọn n ti ń bẹ lórí ilẹ̀ yìí náà àríkọ́gbọ́n ń bẹ ááyà ni fún gbogbo ẹnikẹ́ni tó bá ní àrídájú níbi ìmánì rẹ̀ àwọn àmì tí ń bẹ lórí ilẹ̀ ọ̀kan nú ẹ̀ agbọ̀n kan ó ní hawadith àwọn tí ma ń ṣẹlẹ̀ ní súnsúnmọ́ wa lónìí àbí ní bíjẹta ní Sokoto àríkójò rọ̀ nígbà tó tó bá ń rọ̀ nkálukú ọmọ dúnnípò tó ń rọ̀ gbogbo àwọn nǹkan gbìn wọn lè so tọ́ da àwa náà lè rí òjò gbà á fi mumi tó dùn ṣùgbọ́n omi yun àdánwò ló tún jẹ́ fáwọn kan torí pé ọwọ́ arọ́ ọwọ́ gbogbo onú ilé wọn pátá èyí tí ó kúkú àwọn ọmọdé tí wọn ò lè wẹ̀jò gbogbo wọn àgbàlagbà tó ti dàgbà tí wọn náà ò lè wẹ̀dò gbogbo wọn ni wọn kú ilé wọn náà tún wó ṣé eléyìí kìí ṣe àmì lórí ibo ni lórí ilẹ̀ ẹlẹ̀ ni àkókò lọ jìnnà àwọn kan tá a gbọ́ kódà lánàá tó gbọ́rú àwọn ìròyìn náà wípé alzalzala ọlọ́run ṣe ọlọ́run mi ilẹ̀ tí gbogbo ilé wọn wú tí tẹ́lòmí wọnú ilẹ̀ tó rì mọ́lẹ̀ tẹ́lẹ̀ náà kìí ṣe àmì àmì náà ni fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ní áńkàlì bákan náà ní agbọn àtọ̀bíà èyí ni pé ìṣesí nature àmì ń bẹ ìgbà míì a rí pé ẹ̀fúùfù ọmọ fẹ́ tí ó tutù tá a gbádùn ìgbà míì a rí tó rú ó mú tá a máa làágùn àsìkò ń yí padà tá a rí gbogbo eléyìí náà nǹkan àmì náà ni bákan náà wa fi anfusikum وفي أنفسكم أفلا تبصرون ní ara yín náà àmì ń bẹ tó bá pé ẹ mọ ẹ ń rí náà ni àwọn àmì tẹ́ẹ̀rì tẹ́ẹ̀ ọlọ́run ọba o ọba tó tóbi ni. ọlọ́run sọ ní àyè ibìkan wípé unzilat súrọ̀tún. فمنهم من يقول أيكم زادت هذه إيمانا àwọn àmì yìí àwọn ááyà yìí kìí ṣe gbogbo èèyàn náà ní í ṣe láǹfààní ẹlòmíì aburú ní ọ̀padà jẹ́ fún ẹlòmíì oore sì yẹn ọ̀jẹ̀ ọlọ́run ní nígbà tá a bá sọ súrà kalẹ̀ nínú alukur'an nínú wọn omi ọmọ sọ pé gbogbo tí muhammadu ti ẹ̀ kàkalẹ̀ sallallahu alayhi wa sallam gbogbo tí ń kà láti ẹ̀kàn yìí kí ni tẹ́ rí kún kí ni tó lékún fún yín ǹjẹ́ ti ẹ̀gbọ́n nǹkan kan nú ẹ̀mí yín pé tó lékún yín má nìyí wọ́n máa bèèrè ní ìbèèrè ìbèèrè isgili èyí ni pé tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe yẹ̀yẹ́ wa amma alladhina amanu fazadatum imana àmọ́ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tẹ́lẹ̀ ohun tí ànábì sallallahu alayhi wa sallam ń kà yóò tún lékún ìmáni wọn ni wọ́n hùm yastabshirun wọ́n máa dunnú wọ́n tún máa ṣe ìró dunnú pé à ah, lánàá lọ sí majlis anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ àyà kalẹ̀ àyà yẹn in fact ó bani lẹ́rù ó kó ṣe àlékún ìmáni ṣùgbọ́n àwọn tí wọn ní ìmáni tẹ́lẹ̀ wa amma alladhina fi qulubihim maradun àwọn tí ìdọ̀tí àti àìsàn ti ń bẹnú ẹ̀mí wọn fazadathum rijisa àìsàn ni ó tún lékún fún wọn ìlà ríjì sèm lórí àìsàn tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ wà máa tú wọ́n hùn kàfìrùn wọ́n wà kú ní kú kẹfẹ̀rí ọlọ́run bá kó sọ wa sọ ọlọ́run ní wà fi àrùdí ayatul lil muqinin lórílẹ̀ àwọn àmì àríkọ́gbọ́n àríwòye ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá ní ìmánì àrídájú pé ọjọ́ ìgbẹ̀ndẹ̀ alkiyama ń bẹ bákan náà wà fi ní ara yín gan fúnra yín àmì ń bẹ tẹ́ ẹ lè mọ̀ kìí ṣe pé ìṣẹ̀dá yín nìkan ṣoṣo tó ń ti pé ìṣẹ̀dá yín ọ̀hún gan àmì ni àríkọ́gbọ́n ni tọ́lọ̀ ń da yín tó da tó fi ojú yín síbi tó da tó fi ẹsẹ̀ yín sọ́bi tó da gbogbo ẹ̀ kò sí ètò àlè rí pé èyí ṣe tọ́lọ̀ kúkú fi eléyìí síbi pé èyí tọ́lọ̀ fi fi orí sísàlẹ̀ ń kókó wá fi orí sókè kó fi orí sísàlẹ̀ mọ̀nà kẹ́sì wọ́n wà lókè ká mọ̀ forí rìn so ìṣẹ̀dá wa gan fún rẹ̀ àmì ni bákan náà ìṣesí ara wa gan àmì ni fún wa ẹ̀rí níbo ni ìdùnnú ti ń wá náà níbo ni ìbànújẹ́ ti ń wá ṣé a rí dókítà tó lè sọ wípé ibi báyìí ni ìdùnnú ti ń wá o ibi báyìí ni ìbànújẹ́ ti ń wá o ìdùnnú ń máa fún yàn lálàáfíà ni ìbànújẹ́ ń tún máa fún yàn láìsàn ni gbogbo ẹni tó ti ní high blood pressure tẹ́lẹ̀ èyí ṣe tó wá pé ibi tí ó tó ti wà nǹkan kúkú yọ kúrò ká má bànújẹ́ mọ́ elé olo lè mú kúò bákan náà ìbànújẹ́ ọ̀hún máa ń wá ń gbà ní pẹ̀lú sábàbí dáàrí pé nǹkan báyìí ló jẹ́ kí ìbànújẹ́ wá ìdùnnú gbà míì máa wá pẹ̀lú sábàbí dáàrí pé ìdùnnú yìí o nǹkan báyìí ló jọ wá ń ti ń wóbìnrin tẹ́lẹ̀ ọlọ́run fún lóbìnrin lónìí tó ní fi ń dunnú ọkùnrin ní ń wá tẹ́lẹ̀ ọlọ́run ti fún lọ́kùnrin nísìn ní fi ń ronú ọmọ ni òbí tẹ́lọ̀ ọlọ́run ti fún lọ́mọ lónìí ní ronú ìgbà tí ó wá sí sábàbí kankan téèyàn ó sì máa rí pé ìdùnnú òun sà ń dunnú ni tí ò sí sábàbí kankan pẹ́ẹ̀pẹ́ wọn kò bímọ bẹ́ẹ̀ ni òrówó yẹ ṣùgbọ́n yóò sáré pé ìdùnnú ń wá níbo ló ti ń wá níbo ni ìbànújẹ́ náà ti ń wá láì ní sábàbí gbogbo eléyìí àmì ní tá a fi mọ̀ pé ọlọ́run ọba tó ṣèyí ọlọ́run ọba tó tóbi ni ọlọ́run ọba tó ní agbára ni láti jí òkú dìde lẹ́yìn ìgbà tó bá kú tán ṣùgbọ́n àwọn tí wọ́n bá ní ìmánì àwọn nìkan ó ní wọ́n máa ń ronú báyẹn ṣùgbọ́n àwọn tí wọn ní ìmánì kò lè ṣe wọ́n ní àǹfààní kankan wọ́n ní àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan wọ́n ní wọ́n lọ bá anabi sallallahu sallam pé ya Rasulullah نكون عندك تذكرنا بالنار والجنة حتى كأن رأي العين فإذا خرجنا من عندك حافظنا الأولاد والأزواج ipe wa nabi Ọlọ́run sallallahu alaihi wasallam e se tó pé gbogbo gba tá bá wá sọ́dọ̀ rẹ̀ tó bá ṣe wáàsí fún wa tó tó ṣe ìbẹ̀rù fún wa pẹ̀lú na àti aljanna a ó wà ní àyè tó pé ten tó ní imani tó kún ṣùgbọ́n nígbà tá a bá ti kúrò lọ́dọ̀ rẹ̀ tá a bá tún padà sílé àbọ̀mọdé sí àbàyàwó náà sí kódà àbàyàwó lò gbogbo oyún ló ti láti wá gbàgbé rẹ̀ nàṣínà kẹfìrọ̀ àwọn àgbàgbé tó pọ̀ nínú àwọn nǹkan tó ti ṣe ìrántí fún wa. faqala rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ní nànẹ́bí sallallahu bá dá wọn lóhùn pé mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó wáyé pé ẹ máa wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wà nígbà tẹ́ ẹ bá kúrò lọ́dọ̀ mi ni màláíkà ọba máa bà yín lọ́wọ́ lójoojúmọ́ kódà bẹ́ẹ̀ bá wà nínú oorun màláíkà ọba máa bà yín lọ walakin ṣùgbọ́n sa'atan fa sa'a ìgbà míì tẹ́ bá gbàgbé ẹ̀ tún rántí ìgbà míì tẹ́ bá gbàgbé ẹ̀ tún rántí eléyìí fi hàn pé kì í ṣe aburú ni kọ́ ẹ pé gbogbo ògbà àkíṣe aburú ni pé nígbà míì o a gbàgbéra tá a bá ti gbàgbéra yun ká sì tètè rántí ká tó padà láti máa ronú pa ọlọ́run ọba sọ wa fi samai. wa fi samai rizqukum wa ma tu'adun. síwájú yẹn ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó yẹ pé ó máa ń jẹ́ kí èèyàn gbàgbé pátápátá ìmánì tó ti ní tẹ́lẹ̀ yóò máa yóò máa lẹ yóò máa lẹ yóò máa lẹ débi pé kò wá sí ní sí ìmánì òun gan pátá n ti ń yíra gbààwẹ̀ tẹ́lẹ̀ ń gbọ́ wẹ́yà kò tiẹ̀ kú náà wá gbààwẹ̀ òun mọ́ gbogbo oṣù Ramadan òun máa mu sìgá ni yóò sì máa jẹ mùsùlùmí náà sì ni kò sí lóun fi Islam lẹ̀ ìdí rẹ̀ ni pé al-la'ib wal-lahw wal-isyan ẹ̀sẹ̀ dídá eré àṣejù àwàdà tó pọ̀ gbogbo àwọn nǹkan tí máa mú yàn gbàgbé ọlọ́run ó ti pọ̀ fún yàn bẹ́ẹ̀ sì kí ni kò máa tẹ̀lé ìlànà ọlọ́run ọba àti ìlànà anábì sallallahu alayhi wa sallam tí eléyìí bá pọ̀ fún yàn jù yóò gbàgbé ọlọ́run pátá yóò sì gbàgbé ara rẹ̀ gan sílé ayé sọ ọlọ́run ọba kó sọ wá nú ẹ̀ gbogbo àwọn nǹkan tí a kó sílé lóríṣiríṣi ká má máa jẹ́ kọ́ pé ohun tí ó pọ̀ ni tí ó gba gbogbo àsìkò wa pátá ká máa rí pé ọlọ́run náà ní nínú àwọn àsìkò wa naam wa fi samai rizqukum wa ma tu'adun bákan náà tẹ́ bá wo sánmà àti sánmà yìí ni arzikì yìí ti ń wá ohun tá a sì ṣe àdéhùn rẹ̀ fún yín náà ní sánmà náà ló náà wà arzikì ti ń wá láti sánmà arzikì wo ni ó ní òjò tọ́lọ́wọ́n bá ń rọ̀ láti sánmà òjò yẹn òun ló mú oríṣiríṣi àrísìkì wá léè tó pọ̀ ẹlòmíì gan kò lè jẹ kò lè mu kódà kò lè wọṣọ tójú ọ̀bá rọ̀ torí pé ibẹ̀ náà ní ti ń rí tí ó jẹ tí ó mu ibẹ̀ ní ní ti ń rí tí ó fi tí ó fi ra bàtà sẹ́sẹ̀ so wà fi sẹ́mà ìrìsìkòkò láti sẹ́mà òní àrísìkì yìí ti ń wá so ọlọ́run tún sọ láyé bòmí pé huwa alladhi yurikum ayatihi wa yunazzilu lakum minas samai rizqa ọlọ́run ọba olóhùn fi ááyà rẹ̀ hàn yín àti àmì ipe ọba tó ní agbára ni ọba tó ní ológo lè ṣe lòun bákan náà láti inú sánmà náà ni ọlọ́run ti ń rọ òjò lè tó jẹ́ àrísìkì fún yín wa ma yatadhakkaru illa man yunib ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ni wọ́n máa ronú tí ó sì ṣe láǹfààní àfi àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba tí wọ́n sì ń padà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà pẹ̀lú ẹ̀mí wọn. ọlọ́run ni wal arda ba'da dhalika dahaha akhraja minha ma'aha wa mar'aha wal jibala arsaha mata'an lakum wa li'an'amikum. ọlọ́run nígbà tá a ṣẹ̀dá ilẹ̀ tán tí òjò sì rọ̀ sí orí ilẹ̀ náà a ní kí ilẹ̀ kó sẹ́ kó yanu kó mú gbogbo àwọn nǹkan arísìkí tó wà nú ẹ̀ kó mú jáde àwọn ẹranko àtàwọn nǹkan ọ̀sìn wa àwọn náà rí tí wọ́n jẹ àwa náà àárín tá jẹ síkùn àtúnrí tá mu sínú mẹ́ta àlẹ́kùn torí ìgbádùn yín lọ́lọ́run fi ṣe rọ́lẹ̀ ànàmìkùn àti àwọn nǹkan ọ̀sìn yín lọ́lọ́run fi ń rọ òjò yẹn láti sánmà tójò yẹn sì ń ṣe àǹfààní sínú ilẹ̀ so àti ilẹ̀ àti sánmà àríwòye àríkọ́gbọ́n àríwò téèyàn ó sì tún ṣe àlékún yímánì ń bẹ fún yín fún gbogbo àwọn onírònú afara'aytumul ma'a alladhi tashrabun a antum anzaltumuhu minal muzni am munzilun sí ẹ̀ tí ẹ̀ wòye sí omi tẹ́ mú ni ṣé ẹ̀yin lẹ́ ń fi omi yun sínú ẹ̀sùjò ni àbáwa káwòye sí ayẹyẹ ọlọ́run sọ pé sẹ́yìn lẹ́ ń sọ kalẹ̀ ni àbáwa ọlọ́run sẹ́yìn lẹ́ ti ẹ̀ fi omi yun sínú ẹ̀sùjò ni àbáwa. so kò sẹ́ni kankan tó lè ṣèyún tí kì í bá ṣe ọlọ́run bákan náà ọlọ́run ọba yìí ọwa ni lawna sha'u ìbá pé ọwùwá ni ja'alnahu ujajan falawla tashkurun omi tí a ń sọ kalẹ̀ fún yìí tẹ́ ẹ mú tó dùn lẹ́nu tó sì bọ́ sórí ilẹ̀ tó mú nǹkan èso jáde tó bá wùwá ni àbáníkọ́ jẹ́ omi oníyọ̀ iyọ̀ tó burú pà tẹ́nu yóò lè kan tẹ́ bá fa wọn kan àwọn ó sì la yóò là torí pé iyọ̀ náà lágbára seriously ọlọ́run ní àbá ṣe omi yẹn kó jẹ́ omi iyọ̀ ẹ̀ ní lè mú àwọn dábàá yín náà ò ní mú kò sì ní mú nǹkan ọ̀sìn jáde kò sí nǹkan ọ̀gbìn ò lè jáde lára rẹ̀ so tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ ta ni ẹni tí ó wàá mú omi tó dùn omi tó dáa wá fún yín àfi ọlọ́run fàlẹ́wùlẹ̀ àtẹ́ṣkùrù èé ṣe tẹ́yìn dúpẹ́ fọlọ́run ọba òun so ọ̀rọ̀ ọlọ́run tó ní wàmà tú àdùn àti tí a ṣe àdéhùn rẹ̀ fún yín àwọn àfáà ní o ní so yí ni pé aljanna òkè lọ́wà bẹ́ẹ̀ ni aljanna òkè lọ́wà ìdí alákọ̀ọ́kọ́ ọlọ́run sọ fún ànábì adam nígbàtí ọlọ́run ní kó sọ̀kalẹ̀ orí ayé níbo la ànábì adam wà inú aljanna ọlọ́run ní ìbítú minha sọ̀kalẹ̀ so èyàn ò lè sọ̀kalẹ̀ láti ibì kan síbì kan ju wípé àti òkè sísàlẹ̀ ni bàbá ní kéèyàn ó sọ̀kalẹ̀ àyẹ̀pẹ̀ ni a ní ó sọ̀kalẹ̀ òkè lọ́wà bákan náà hadith anabi sallallahu alayhi wa sallam tó ròyìn pé aljanna yìí ìpele ìpele ni èyí tó ga jù nú ẹ̀ ó ní firdaus firdaus yẹn ó ní òun ló ga jù lálìjẹ́nà òun sì ní àárín rẹ̀ ó ní àárín rẹ̀ bákan náà àlàáràṣẹ ọlọ́run ọba ó wà lórí firdaus náà ni níbo ni àlàáràṣẹ ọlọ́run ọba wà sébókè ni so a jẹ́ pé àlìjẹ́nà òun náà òkè lòun náà wà so èyí fi hàn pé arzikì wa ti ń wá àtòkè ni ohun tí wọ́n ṣe àdéhùn rẹ̀ fún wa pé tá a bá ṣiṣẹ́ eré nílé ayé àwọ̀ òun náà òkè lọ́wà ọlọ́run ọba kó ṣe wá ní ẹni aljanna so ọlọ́ ìparí àyà náà ni ọlọ́run ní fọwọ́ rọ́bì samawati wal ardi fana rọ́bì samai wal ardi nam. رب السماء والأرض إنه لحق لما أنكم تنطقون ọlọ́run tún búra pẹ̀lú ara rẹ̀ pé mo búra pẹ̀lú èmi ọlọ́run ọba إنما إنما وعدكم به من الموت والبعث والحساب والثواب والعقاب والجنة والنار ipe gbogbo ń tá a ṣe àdéhùn rẹ̀ fún yín ipa pẹ́ kú á gbé yín dìde á ṣe ìdájọ́ fún yín á ṣẹ̀san fún yín ẹni tó lẹ́san rẹ̀ yọ wọ àlìjẹ́nà ẹni tó lẹ́san bú yọ wọ ná gbogbo ẹ̀ pátá o innahu lahaqqun òdodo ni kò sí iyèméjì nínú ẹ̀ fala tashukuna fi ẹ má ṣe ṣe iyèméjì ń bẹ̀ kàmá látàṣù kúnà fi nọ́tìpìkìn gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe iyèméjì níbi tí ń jáde lẹ́nu yín níbi ohun ẹn tó tó tó abí tó sì ti dàgbà tí ń sọ̀rọ̀ tán bá ní sọ ń sọ̀rọ̀ ṣé yóò ṣe iyèméjì pò ń sọ̀rọ̀ kò lè ṣe iyèméjì pò ń sọ̀rọ̀ pé ah ǹjẹ́ mò ń tiẹ̀ ń sọ̀rọ̀ bí àbí ń tiẹ̀ sọ̀rọ̀ ni yóò ṣe iyèméjì rẹ̀ kò lè ṣe iyèméjì rẹ̀ so gẹ́gẹ́ bí ẹ ṣe lè ṣe iyèméjì tí ń jáde nínú ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ni ẹ má ṣe méjì pé ìjọ gbẹ̀ndẹ̀ gbogbo ń tá gbogbo ẹ̀ ni ó lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmà so orí eléyìí láti dúró ọlọ́ọ̀ba kí ó ṣe àlékún ìmánì wa ohun tí a sọ tó ṣe déédéé ọlọ́ọ̀ba ọba fún rẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀ wá tí a Nam. Nínú oṣù Ramadan sàrà wọn máa fàfihàn ní pé ibù gbígbàdúrà ó ní má jẹun. Ó yẹ kí n bá mi dákẹ́ èèyàn dúró ènìyàn ibi ọlọ́run. Ẹni ò dẹ̀ mọ̀ bóyá òun ti ẹ̀ṣẹ̀yàn kan, bóyá òun ò ṣẹ̀yàn ó dẹ̀ ń bi ọlọ́run báwo ni irú àdúrà yẹn náà ṣe fẹ́ gbà torí kò mọ̀ bóyá òun ṣèyàn àbí òṣèyàn kò tóun kàn mọ́ pé òun ń bi ọlọ́run. ìpẹ́bá òun ṣe èèyàn well ala kulli hal lálàkọ̀ọ́kọ́ náà tí mo bá gbọ́ ìbéèrè náà wé ó ní pé àdúà ó ní májẹ̀mú well májẹ̀mú àdúà àṣẹ èèyàn àmàmàṣẹ àbí àìmàmàṣẹ Allahu alam kò sí nínú májẹ̀mú mo tó wà nínú májẹ̀mú ni pé ká jẹ́ ẹni tí ó jìnà sí iṣẹ́ ẹ̀ṣẹ̀ ṣíṣe èèyàn náà iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n ta ni iṣẹ́ yẹn ló bọ́ lórí ọlọ́run láṣẹ àbíyàn láṣẹ kò sí ìyàtọ̀ so ohun tí ó dáa jù fún wa láti máa ṣe gẹ́gẹ́ bí a ti rí ẹ̀kọ́ rẹ̀ kọ́ sí láti ọ̀dọ̀ àwọn aṣíwájú ni pé ọ̀pọ̀ wọn nígbà tí wọ́n bá fẹ́ sùn wọ́n máa ń bẹ ọlọ́run pé wọ ọlọ́run ọba o ẹni tí mo ṣẹ̀ tí mi ò mọ̀ ẹni tí mo ṣẹ̀ tí mo mọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ ọlọ́run ọba dáríjì mi ṣùgbọ́n èyí tó bá jẹ́ bí ìwọ̀ dandan ni kéèyàn lọ fún ẹni tí ó ní ìwọ̀ ní ìwọ̀ rẹ̀ ṣùgbọ́n pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí a ṣẹ̀ tí ẹni tí a ṣẹ̀ ọ̀mà ọ̀pọ̀ rẹ̀ kò ju bí asọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn lọ eléhùn náà ìwọ̀ ni tí a bá lè ní ẹ̀mí àti lọ bá láti wá àforíjìn lọ́dọ̀ rẹ̀ àbí láti wá àmójúkúrò lọ́dọ̀ rẹ̀ ohun tó dáa jù ni tá a bá sì lè ṣe tá à ń bẹ̀rù pé ó tún lè mú fìtínà míì dání kéèyàn kúkú a máa tọrọ àforíjì fóònù náà kó máa ṣàdúà fóònù náà tí ó sì mọ̀ pé ẹ̀ ń ṣe àdúà fún un bẹ̀tí tó dáa jù náà ni pé gbogbo ìgbà téèyàn ó bá sùn kó ṣe àwọn àdúà tí a fẹ́ ká ṣe nígbà tá a bá fẹ́ sùn nínú rẹ̀ O wà n'inu àdúrà ìtọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run níbi ẹ̀ṣẹ̀ setama ati ṣẹ̀ e setama a a ti a mọ̀ tí a bá ń ọba e e ni aforijin sẹ́ẹ̀rí kéèyàn ọmọ ni wọ ọlọ́run ọba o fún mi gbogbo tí ń dùn lọ́kàn mi so ìdínú tó fi jẹ́ pé àforíjìn ó ní àwọn olùmọ̀ àti àwọn ẹni ire tí wọ́n ti kọjá òun ni wọ́n fi ṣe jù wọ́n máa wá foríjìn ọlọ́run ọba gbogbo ẹni ọlọ́run bá sì ti foríjìn tó yọ́nú sí ọlọ́run ní fàbùrú kan gbogbo ẹni ọlọ́run bá foríjìn tó yọ́nú sí ọlọ́gbogbo tí ń bá ń fẹ́ gbogbo àwọn ẹ̀dùn ọkàn rẹ̀ lọ́lọ́run ó ṣe fún so ìdínú tó fi jẹ́ pé ohun tí èèyàn ń tọrọ lóru jù náà ni àforíjìn so náà ló dáa jù ọlọ́run bá kí ó gba àdúrà wa lóòótọ́ lóòótọ́ àdúrà kì í gbà tí èèyàn bá jẹ́ ẹlẹ́sẹ̀ so ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ tó sì ń yan ọmọlẹ̀kejì jẹ lóríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ òun náà ó máa mú kí àdúrà ọmọ gbà gbogbo orú yẹn ń lo ẹ̀ka jìnnà sí gbogbo ẹni tó bá fẹ́ kí àdúrà òun ó gbà kó tẹ̀lé ti ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ Allahu alim náà. Alaikum. Ìjọ àwọn onímọ̀ kan wọ́n sọ pé téèyàn bá fẹ́ pé ìrun ọ̀ràn yìí téèyàn bá kí ní téèyàn bá kí ní ga ẹ̀yìn téèyàn bá kí ní àfisókè. Then téèyàn kí àwọn nàwáfíù tẹ̀ náà téèyàn kà sókè. Then àwọn téèyàn bá kí ní sínú téèyàn kà wọ́n téèyàn ṣe àwọn nàwáfíù tẹ̀ náà sí. bẹ́ẹ̀ ah, gbogbo àwọn àrùn tí à ń kí ní eh, kéwu ìkàpamọ́ àwọn nàwáfílẹ̀ náà ìkàpamọ́ láàkà èyí tá à ké ní sókè gẹ́gẹ́ bí magrib àti àwọn tá a bá ṣe ń gbà náà òun náà á kéwu sí ni ṣùgbọ́n èyí tá à ké ní aburu tí nǹkan míì bá jẹ́ ká ké sí inú torí pé ńgbà míì tẹ́ bá jí lóru tẹ́ fẹ́ kírun ó lè jẹ́ pẹ́lú mi ń sùn lẹ́gbẹ̀ẹ́ abẹ́ tí ẹ̀ wá lọ́mọ kékeré tẹ́ fẹ́ kó jí tẹ́ bá lẹ́ kéwú sókè yóò sì jí so eléyìí àti rí ìdí láti kéwú jẹ́ẹ́jẹ́ kò sáburú nù ẹ̀ so bákan náà èyí tá à ń ké ní jẹ́ẹ́jẹ́ láti ké sókè díẹ̀ kò sáburú nù ẹ̀ nígbà tó yẹ pé náfìlà ni ṣùgbọ́n ìrun ọ̀ràn àyàn èyàn ni ó padà dandan kọ́ pé a máa rẹ̀ ní ìpamọ́ nínú ìtànkè nípamọ́ gẹ́gẹ́ bí ìtànkì lọ́sàn ṣùgbọ́n ìtànkì lóru àtàlẹ́ eléyàn á ké sókè àwọn nàwáfílẹ̀ náà ètò dájú náà ní ká kéwu rẹ̀ sókè gẹ́gẹ́ bí àti ìṣá àti òru torí gbogbo ẹ̀ alẹ́ náà ni gbogbo ẹ̀ so a ké kéwu rẹ̀ sókè ni wallahu alam ṣùgbọ́n kò kéwú rẹ̀ sí ní jẹ́ẹ́jẹ́ kò sáburú nú ẹ̀ kò sí tó mú ìrùn wa ọlọ́wà rẹ̀ náà ṣe mo dáhùn ìbéèrè yín ok tọ́ alhamdulillah ohun tí a sọ tó ṣe déédéé pẹ̀lú èròǹgbà ọlọ́run náà bá kí ó yọ́nú sí èyí tí a ṣe àṣìṣe nú ẹ̀ ọlọ́run kó forí jìn wá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh 二号。